أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ọlọ́run ọba mi lọ sọ bẹ́ẹ̀ nínú alukọ̀ránì pé olùgbàgbọ́ òdodo kó wà tí wọ́n bá ti pèrún níjọ́ jímọ̀ tí wọ́n bá ti ń pariwo tí bá ti ń pariwo orúkọ ọlọ́run ọba níjọ́ jímọ̀ ẹ dìde fúyà ẹ tètè kẹ́ lọ dá ọlọ́run ọba lóhùn eré ni mo fi kí wa láàárọ̀ yìí mo fi kí wa lásìkò yìí káàbọ̀ sórí ètò yìí ètò wa alihikima ètò alálùbáríkà tẹ́ ń gbádùn iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun Orísun tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé ó dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olóore wa tí ètò yìí fi bọ́ sójú wòran yín o bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn ọ̀gá wa àgbà bàbá wa Fẹ́mi Adédìgbé bàbá wa ọ̀nkù Ṣèyí ọlọ́mọba wa dúpẹ́ fún yín o àti gbogbo ẹ̀yin tí ẹ wà nídìí kámẹ́rà àti gbogbo ẹ̀yin elétò tí a jọ wà níléeṣẹ́ Orísun bí pátápátá náà ni mo kí o ẹ ṣeun akọ́ọ̀lá Jímọ̀ tòní

mo ṣe àdéhùn kan fún wa lórí ètò yìí ẹni tí ń bá ń bá wa tí ń bá ń fọkàn tẹ̀lé tò yìí ẹ rí i pé nígbà náà mo gbé àfáà wa kan wá hmm, àfáà wa Sheikh Murtado anífowóṣe eh, mo gbé wọn wá níjọ́ náà lọ́hùn-ún eh, àfáà wa tọ́lábà tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run gbà tó yá mo tún tún wọn gbé padà wá tí mo sọ pé àfáà náà obìnrin ní ń sí fún wọn wọn promise níjọ́ náà wípé ẹni tí ń jáná sí fún wọn gangan ipe ma gbóhùn náà wá sójú wòran yín àjọ fọ̀rọ̀ tó jomi toro ọ̀rọ̀ ẹ lè mọ̀ wípé bá ti ń bẹ nínú àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà làáfàá ń bẹ nínú àwọn obìnrin ẹ̀yin tẹ́ ẹ bímọ obìnrin ẹ má ta dànù o ẹ ràn wọ́n lẹ́kọ̀ọ́ o ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́ o kẹ́ ẹ lè mọ̀ bó ṣe wúlò tó ìdí nìyẹn tí mo ti fi gbé arábìnrin náà wà nínú wa rahmatulahi wa kọ́kọ́ bá ń dárúkọ rẹ fún gbogbo àwọn aráalé tí ń wò wá ná kí lorúkọ rẹ. naam orúkọ mi ni Aisha Murtado táwọn èèyàn mọ̀ sí Bintu Tọ́lábà. Bintu Tọ́lábà. Aisha Murtado Bintu Tọ́lábà oníbàjẹ́ ọlọ́run ọba ń gbàdúrà rẹ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run làlá ilá ilọ́lá. lákọ̀ọ́kọ́ ná jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí kọ́kọ́ bá ń ṣàwùsù ná bá ń ṣe àwùsù káwọn èèyàn kọ́kọ́ mọ̀ pé ah ẹni tí mo wí tí mo gbé wáyìí ajá náà sì ní lóòótọ́ bá ń ṣàwùsù bọ́ bá ń káyà kan ṣàwùsù kò dé káyà ẹyọ kan káwọn yóò kọ́kọ́ fi kí wọ́n kọ́kọ̀ máa dá mi ná máa dá ọ̀fun tòlótòló sí yẹn ká tó máa bọ̀rọ̀ lọ ká tó máa bọ̀rọ̀ lọ. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وعفل هبالهم Sadaqallahul Azim ó ó ẹ̀yin tẹ́ ń wò wá ní ọyẹ kẹ́ gbólóhùn tó bí takbir allahu akbar a'a ah, ajiya ah. aisha ni àkọ́kọ́ náà ilé kéwú bo lẹ lọ gangan. ile kéwú dáàdì mi náà ni mo lọ sá Nurul Ilahiyya. Nurul Ilahiyya ibẹ̀ náà ló ti kẹ́kọ̀ọ́ ló ti kewu gbogbo awon tókun tó ń gbogbo àrà tó ń dá yìí nísìnyí ibẹ̀ náà ni wọ́n máa kọ́ yín tajwid níbẹ̀ ni wọ́n kọ́ yín tajwid ẹ̀ ń kọ́ náwù ẹ̀ ń kọ́ sọ́rífù ẹ̀ ń kọ́ bàládà ẹ̀ ń kọ́ mọ́ntìkì Allahu akbar kabira ah òní ìbàjẹ́ ọlá nàbì lọ́dọ̀ ọlọ́wọ́ lálá ilá ilọ́lá báwo ló ṣe rí lára rẹ tó máa ní pé bàbá ní wàásì wọn ní wọ́n lọ́ọ́ jana sí o báwo ló ṣe máa fíìl. inú mi máa ń dùn ní gbogbo ìgbà tí màá fẹ́ jana sí fún wọn. inú ẹ̀ máa ń dùn láti jana sí fún wọn ní gbogbo ìgbà Allahu akbar kabira ọ̀dà tábà ní pé bẹ́ẹ̀ àwọn obìnrin kan àwọn fàtàyàtù kan wọn náà kóra wọn jọ tó jẹ́ àwọn ọmọbìnrin mùsùlùmí àbí irú àwọn form one táwọn náà láwọn obìnrin tó dá sí pé wọ́n á fẹ́ ṣe ìpàdé àwọn obìnrin wọ́n á nídìí obìnrin kan láti wá ṣe wáàsí fún wọn sí wọn náà lè ṣe wáàsí. o lè ṣe wáàsí. ah tó bá wọn sọ̀rọ̀ ọlọ́run. Allahu akbar kabira ah, ọ̀dà à ń bọ̀ abẹ́ pẹ̀lú ògùn ọlọ́run wàá dẹ̀ ṣe wáàsí náà lénìí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n kó tó di pé a lọ bí abala tó ní wáàsí dé mo fẹ́ mo fẹ́ kó o ṣe àlàyé kan fún mi nípa wípé báwo ni ẹ̀kọ́ kéwù yẹn báwo ló ṣe rọ̀ ẹ́ lọ́rùn ò lọ léèwé ni. mo lọ léèwé. o lọ sí lọ sí skul náà. mo ti parí next technology of Ọ̀fà. ah n gbọ́dọ̀ hmm. ṣe àlàyé yẹn kó yé mi dáadáa o torí pé èèyàn ní màkì ó báyìí o kó tó ráyè tìwé o kó tó ráyè lọ léèwé náà. bẹ́ẹ̀ni sá. olóò ti parí ní kíni. health technology of Ọ̀fà. health technology ní ọ̀fà bẹ́ẹ̀ ló ti parí Allahu akbar kabira so o mọ̀ nípa ọ̀rọ̀ àláfíà ara báyìí nǹkan báyìí ah, Allah ah mọ̀ kí bàbá kú oríire o ah, ọlọ́run nípa ọmọ lọ́wọ́ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run yóò jẹ́ kí wọ́n jèrè ẹ̀ lágbára ọlọ́run yóò rí ogun láwọn ẹni ọlọ́run now bó ṣe wá bó ló ṣe wá mú pọ̀ mọ́ra wọn tí tí kéwú náà sì tún dúró tó báyìí torí kéèyàn tó mọ kéwú tó di pé yóò dán báyìí yóò farabalẹ̀ lé kéwú dáadáa bá láti ìgbà tí mo ṣì wà tí mo ti wà ní kékeré ni mo ti bẹ̀rẹ̀ sí ní máa rọlé kí already ìgbà tí mo dẹ̀ gain ní admission sí school tábà ti gbọ́ olùdé mo sì tún máa ń lọ ilé kéwù so òun ni kò ṣe jẹ́ pé kí n má rí kéwù ké àbí kí n má rí ìwé ká mo rí méjèèjì mu torí tí bá ti gbọ́ olùdé mo máa lọ ilé kéwù náà so méjèèjì wà papọ̀ bẹ́ẹ̀. Allahu Akbar so àti ìwé àti kéwù ní ti gbogbo ẹ̀ ní bẹ́ńlẹ̀ tó ọlọ́run ò ní jọ́ last time tẹ́ fi jánàsì yẹn eh, ọ̀sẹ̀ tó tẹ̀lé àbáwá jọ wá ṣètò yìí but mo rí i pé ò sí lára ń tù wọ́n mọ̀ wọ́n á rí mo fọ́tò mo á rí i pé ah, mo rí ẹ ní ní kaaba ah, mo wá ń dá àbóhùn ni àbóhùn kọ́ gba mo wá pe àfáwọn aṣọ pé ah, wọ́n lọ lọ sí umra ni ṣé bẹ́ẹ̀ ni sí lóòótọ́ ni ọlọ sí umra ni akbar so ojú tí mo wò yìí ojú kaaba ni mo tún wò yìí akbar alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò ní bàjẹ́ lágbára ọlọ́run but mo máa ń gbọ́ àwọn sídì kan tó jẹ ọmọ bíi adkar bíi síkìrì so o máa tún ṣe síkìrì náà ni. Allah náà ẹ̀bùn tọ́lọ̀ ń bùn ẹ̀nìyàn ó dẹ̀ ń lò very good very good so o lè ṣe síkìrì kan fún mi nísìn. bẹ́ẹ̀ sì kàn sí kan kí n gbọ́. بسر لا إله إلا الله بحق لا إله Bismillahirrahmanirrahim. La ilaha ya Allah. Wa fanauka ya Allah. Fasubhanaka ya Allah. Zajaruka ya Allah. Wa khaliquna Allah. Wa raziquna Allah. هو الحي القيوم له صفات الباقية بسر لا إله إلا بحق لا إله الله الله الله أكبر كبيرا بسر لا إله إلا الله بحق لا إله الله tó gbogbo àwọn nǹkan tó wá sọ njó ti ráyè kò tí o ti ẹ̀ ṣe sínú cd àbí ọkàn máa ń ṣe káàkiri àjọ mòlúdì nǹkan ní. ara sà mo ṣe sí orí audio mark. so ó wà lórí ó wà lórí audio mark yẹn sìn. bẹ́ẹ̀ni sà. gbogbo nta gbọ́ yẹn ó wà lórí audio mark. bẹ́ẹ̀ni. ah tí n bá fẹ́ wà lórí audio mark ní skin náà kí yẹn máa tẹ̀. tó bá ti kọ bint tọ́lábà á orin tí mo ti kọ wá. bint tọ́lábà tó bá ti bint tọ́lábà bint yẹn ni wà ní u nínú àbí bint. no b i n t. b i n t. yes tọ́lábà. now Allahu akbar kabira. Ṣé ọ̀kan tó ẹsẹ̀ sí ni àbí? Rárá o. Tún fún mi ní mi fún mi ní mi. Mo ń gbàgbọ́ òun rẹ̀ yẹn. نجاتنا لا إله إلا وعوننا لا إله إلا نجاتنا لا إله إلا وعوننا لا إله إلا فلمنا لا إله إلا فلمنا لا إله إلا ربنا العلا لا إله إلا خالق الورى لا إله ذو لقوة المتين لا إله إلا سبحانه لا إله إلا ليس مثله لا إله إلا في الخلائق لا إله إلا الله نجاتنا لا إله إلا الله wa amúnúná láìláha ìlọ̀lá àà ah, ah. padà púpọ̀ nǹkan tó ń wí lárúbáwá yìí ṣé ọmọ tó mẹ́rin yóò bá náà allahu akbar najatuna láìláha ìlọ̀lá wa amúnúná láìláha ìlọ̀lá. najatuna ìyẹn ni pé ọlọ́run ọba wa òun náà láàmú gbọ́kànlé wàhámùnù náà òun náà sì ni gbogbo tá a bá fẹ́ òun ni ó mọ̀ ṣe fún wa ọlọ́run ọba yìí náà tá a bá fẹ́ nǹkan ní ọlọ́run bá náà. allah akbar tó o o o ọlọ́run ọlọ́run ìwọ náà ló lè ṣe gbogbo tá a fẹ́ fún wa o àsọ́là wa ìfọ̀kànbalẹ̀ wa ìbéèrè wa ẹni tí wọ́n dáhùn rẹ̀ ìwọ náà ni o ọ̀sọ́ba kan àfiwọ́ ọlọ́run la ilaha illallah la ilaha illallah wa anta rabbuna rabbuna haqqun laysa kamithluka shay'un ó sì ń tọ́ dàbí ìwọ ọlọ́run àdúpẹ́ àdúpẹ́ ọba tó ṣe wá ní mùsùlùmí

ṣé ká máa retí ọ̀dà ilé olùfẹ́ wa tí ẹ̀ ń wò wá ètò yìí ètò wa Al-Hikmat lètò tí ẹ̀ ń gbádùn nídìí lásìkò tí ẹ̀ ń wò wá àti gbogbo àyíkáyè tẹ bá wà tẹ ti ń wò wá àlejò mi ní àárọ̀ yìí òun náà ni àṣìyà wa Aisha Murtada bintu Tọ́laba ọlọ́mọdé ọba jẹ́ fún aláǹdàbí lọ́dọ̀ ọlọ́ a lọ sókè lọ́hùn ní sìngbà tá a bá padà dé ayé <laughs> alóhùn fẹ́ ṣe wáàsí fún wa kí ló fẹ́ bá wa sọ láàárọ̀ yìí ẹ̀jẹ̀ alọ́kadínà ẹ̀sùn ẹ̀kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yẹtò wa alehikima mo rò pé gbádùn àlejò tí mo mú wá ní àárọ̀ yìí <laughs> gbogbo àwọn àfáà tí wọ́n ń wo tẹlifíṣàn láàárọ̀ yìí tí wọ́n wà pẹ̀lú mi kálukú náà ni wọ́n ah, àwọn ará wọn ń bù máa sọ pé ah, ah obìnrin ní fọkéwú báyìí ní fọlárúbáwá báyìí ní ṣe báyìí ní ṣe báyìí tó ẹ rí wípé gbogbo àti ẹrù bẹ́ẹ̀ lómi bá bímọ obìnrin báyìí ìbànújẹ́ àbá pé ah kí ló bí olóbìnrin ni obìnrin o ọkùnrin lòun fẹ́ ah ó ṣẹlẹ̀ sáà nẹ́bí ọlọ́run kan náà rí bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí Imran ó ṣẹlẹ̀ sí òun náà sọ pé ó ọ̀lẹ́ ìsàtà kárùkalẹ̀ ń ta òun ni wọ́n yìí ní sàmẹ́tù àmàríyàmọ̀ wọ́n ní òun yìí dùn ábíkà ọ̀tún rí yẹta amínà ṣe ìtọ́nù rẹ̀ jì. àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ẹ̀rì pé ọlọ́run wa padà wá dára mọ́ríàmù yẹn ọlọ́run wa fi dára ńlá ọlọ́run bá sí lóbìnrin tó ga jù ní gbogbo àgbáńlá yìí torí pé kí ni ọkùnrin náà ti expect kí wọ́n ń bọ̀. Hmm. ó máa ń ṣẹlẹ̀ sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó yẹ pé wọ́n wá ní táwọn bàbá táwọn baálé tí wọ́n ń wá ọmọkùnrin tọ́lọ́run wá sí obìnrin bọ́lá máa ṣe obìnrin ó wàá gbà pẹ̀lú kádàrá ọlọ́run pé tọ́lọ́run fún mi nù wọn náà wàá tọ́jú ẹ̀ dáadáa ó wàá rí i pé àǹfààní tó yẹ kó o rí lára ọkùnrin kọ́dà ó rí ju bẹ́ẹ̀ lọ lára tiẹ̀ náà bàbá Sheikh Murtado wọ́n sọ níjó ní wípé àwọn náà ń bẹ lọ́hùn pé ọlọ́run ọmọkùnrin làwọn ń béèrè àwọn gbà tọ́lọ́run wá ní obìnrin lóde ńkọ́ kùtà alhamdulilayi inú mi mo tọ́jú kalẹ̀ pé tí mo bá bímọ bàbá sì gbìyànjú ẹ̀ ọlọ́run sì ní ọyọ ẹ̀rẹ̀ ọmọ náà wá di ọdẹ yẹ fún ọ lónìí ọlọ́run máa ń jẹ́ kó ọ̀pá àtàwọn àtàwọn àbúrò ẹ̀ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. ájì àwọn Aisha olọ́fẹ́ <laughs> síwájú tọ́pìkì olọ́fẹ́ fi bá a síwájú. òun náà ni al-uqubatu ma taraka as-salat. Allahu Akbar. ìyẹn punishment tó ń bẹ fún ẹni tó bá gbé òun jù sílẹ̀ ìjìyà tó ń bẹ fẹ́ni tó bá gbé irun jù sílẹ̀ ah, ìyẹn náà dà bẹ́ẹ̀ because bàbá ti sọ̀rọ̀ nípa pàtàkì irun kíkí níjó ní wọ́n sì jí oyé wa pé inú ń tá a wá ṣe láyé náà nípa wá kírun ẹni tó bá wà láyé jẹ́ ọba kírun yóò jẹ ìyà ẹni tí ọba wá kírun ìyà tí ó jẹ rè ni wọ́n wá fẹ́ yanjú ó ó ọjọ́ra wọn bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ahlillah. السلام عليكم ورحمة الله وبركاته في في مرة الثانية وعليك السلام ورحمة الله وبركاته نعم أنت tí mo fẹ́ bá ẹ̀yin ará lè sọ nìyẹn ní wákàtí tá a wà yìí òun náà ni ìjìyà tí ń bẹ fún ẹni tó bá gbẹ̀rùn jù sílẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé kò síyàtọ̀ kan láàrin mùsùlùmí àti kèfèrí àfihàn yìí náà ní kí ló ń gbé jù sílẹ̀ la farqa bayna al-muslim wal-kafir illa kí wá ní ìjìyà tí ń bẹ fún ẹni tí ò bá wá kírun ọ̀hún gangan ẹ bá mi lọ sí ibi ọ̀rọ̀ ọlọ́run ọba nínú alukur'an. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wàkímù ṣọláàtà ọlọ́run ọba ni ẹ máa kírun ọlọ́run ọba ni ẹ mọ jọ́sìn fóun kí la lè fi jọ́sìn fóun náà nírun wàá tù zakat bẹ́ẹ̀ náà sì kẹ́sì mọ́yán sàká gbogbo àwa ló ń bá wí àti mùsùlùmí ni àti kírísítẹ̀ gbogbo aló ní pé ká máa yan sàká wárí karùn-ún maharo kìín ká sì máa wà níbi tí wọ́n bá ti ń forí ba fọ́lọ̀ kó ṣe ibi tó ti ń forí ṣá o ibi tó bá ti ń jọ́sìn fọ́lọ̀ tó ti ń forí kanlẹ̀ fọ́lọ̀ ibẹ̀ ni kò jẹ́ ká wà. káwọ́ bọ́ sínú àdìsá nábì tó sọ̀rọ̀ nípa irun nípa wákàtí márààrún ẹni tó bá gbé wákàtí márààrún jù sílẹ̀ kí lànàbì sọ kọ́lá Rasulullahi òjíṣẹ́ wa nábì wa Muhammad sọ báyìí wípé sallallahu alaihi wasallam ike ọlọ́run àláfíà ọlọ́run kó máa bá a

rizikihi barakatu irú ẹni bẹ́ẹ̀ kò ní ni àlùbáríkà níbi àrísìkì rẹ̀ ìjẹ́ ń bi ọjà tó bá ń tà ní àbí ibi owó tó bá ní kò ní sí àlùbáríkà bẹ́ẹ̀ yóò kàn mọ̀ rí pé òun tajà pé ọjà àpẹ ọlọ́run fi àlùbáríkà sí ni irú ẹni bẹ́ẹ̀ ọlá pé kò kírun ẹ jẹ́ ká máa kírun yín wa. máa tára kaṣọ́ láàtú lè hàn síri ẹni tó bá fìrùn àṣírí jù sílẹ̀ ìyẹn ìrun aago mẹ́rin máa ń kí falẹ̀ ìsàfi jismihi kó wá irú ẹni bẹ́ẹ̀ kò ní sálàáfíà ní ibi ara rẹ̀ mọ́ agbójú ọjọ́ orí ẹ̀yẹn lẹ́ máa máa rí ọmọ thirty years ní òun ò rí náà dáadáa mọ́ mélòó ní èjì ẹ̀ àìkírun sì ló fà ẹlòmíì àti máa lọ pa at thirty years at forty years tí ó sì jẹ́ kó rí bẹ́ẹ̀ kọ́lọ̀ máa ṣe tẹnì kankan wá bẹ́ẹ̀ máa ń tára ka sọ́ọ́ láàtò lè magrib ẹni tó bá gbẹ̀rún magrib jù sílẹ̀ falẹ̀ ìsàfihàn ọ̀làdì thamar irú ẹni bẹ́ẹ̀ kò ní jèrè ọmọ ìjó dákàwọ̀ bí ká má jèrè ọmọ kí ni àdúrà gbogbo ìbí òun ni pé ká ṣiṣẹ́ ká sì jẹ́ ṣé ó da kẹ́lòmíì bá wa jẹ́ ìyẹn kọ́lọ́run má ṣe bẹ́ẹ̀ fún gbogbo oníkálukú wa ẹni tó bá ṣiṣẹ́ náà ni kó jèrè ẹ dákun ẹ̀yin òbí wa ẹ jẹ́ ká mọ kírun. màntàrà kan sọ láàtò lè rìn ṣáà ẹni tó bá gbẹ̀rù iṣẹ́ ìjù sílẹ̀ falẹ̀ ìṣàfihàn omi irọ́ ọ̀ha irú ẹni bẹ́ẹ̀ kò ní lálàáfíà níbi gbogbo orun tó bá sùn irú rẹ̀ ní kí èèyàn máa ń pé wọ́n lé lójú orun kinní kan kinní kan ni irú rẹ̀ ni àìkírun sì ló fà ìyẹn wá ní pé ńgbà tí mo sọ pé ẹni tí ò bá kí àṣírí ní ìsìnkú ọ̀rọ̀ pé ìkan pí ẹnu gbogbo ẹ̀ ipò kí gbogbo márààrún kí ni ìjìyà tí wọ́n ń bẹ fún ẹgbẹ́ ìjìyà yóò tí tán o ti táyé nìyẹn o kí wọ́n bá yín lọ síbi ọ̀rọ̀ nọ́bì ẹ bá mi lọ síbi ọ̀rọ̀ nọ́bì tó sọ̀rọ̀ nípa ẹni tí ò kírun tárìkù sọlá ẹni tó bá gbèrú jù sílẹ̀ yúwa kọ́bà owó ń lọ wò kámsà aṣáára òkú bá ti ìjìyà tí ń bẹ fún ẹni bẹ́ẹ̀ fifteen ìyẹn mẹ́ẹ̀ẹ́dógún ni ẹ̀yin èèyàn máa bá mi ká lọ. àlìhùkù bá tún fi dùn níyà a jẹ ìkan ní ayé tí tátù yẹn jẹ́ mẹ́fà èyí tí ó jẹ́ nílé ayé gangan mẹ́fà ni wàlúhùkúrú bá tó wá sí náà ìlímọ̀ oat ìkan tún wá jẹ́ nígbà tí bá ń pọ̀ kákú lọ́wọ́ wàlúhùkúrú bá tún fi lùkọ́ búri ìkan tún wá jẹ́ nígbà tó bá ti sin tó wà nínú sáré wàlúhùkúrú bá tún fi yàwó mọ̀lìkìyà àmọ́ tó bá tún wá dijọ́ gbèdàlìkì àmọ́ tọ́lọ̀ ń gbè dìde á tún wá jẹ́ mi ìyẹn jẹ́ mẹ́ta ẹ má bá mi kálọ wàlúhùkúrú bá tún fi dùn níyà ìjìyà tí ń bẹ fún ẹ níbẹ̀ nígbà tó bá wà nílé ayé yumaku Allahu libarakata fi umurihi ọlọ́run á yọ àlùbáríkà kúrò nírú ìṣẹ̀mí rẹ níbẹ̀ kí wàá ní nǹkan tí òun mọ̀ṣẹ̀lá nígbà tọ́lọ́run bá ti yọ àlùbáríkà kúrò ńbẹ̀ ìṣẹ̀mí yẹpẹrẹ nírú ẹni bẹ́ẹ̀ á máa lò ọlọ́run á yọ gbogbo àlùbáríkà la yastajibu Allahu lidu'ahi nípa ọlọ́run máa ń gbàdúrà àwọn èèyàn ọlọ́run ò sì ní gbàdúrà ṣé wá rí pé ìntàfin mọ àwọn ẹnire pé tá a bá wojú wọn báyìí á sì mọ̀ pé ẹnire náà ọlọ́run á lójú rẹ̀ táìpò ojú ẹni búlọ̀ mọ́ ilá ìyẹn ni pé kẹlòmí máa kọjá ládùúgbò nìkan ní wọ́n ń lé olè kan tó bá fi lè rí báyìí nítorí pé kò sojú rẹ̀ láàrin mòun lọ́ọ́ máa mú kọ́lọ̀ má jẹ́ ká ṣe kò ń jẹ́ aburú. tẹ̀mùkọ́tù jẹ́mi ìlímọ́kàlù kọ́ ti àlàálẹ̀ àrídìí ṣẹ́rí ni àti irúgbìn ni gbogbo ọlọ́run a máa ṣépèlè látàrí pé kò láyẹ̀ṣùmọ́lù ń lọ òfin dùwà ìlímú mi ní kódà kan máa ṣàdúrà fún gbogbo mùmínì pé gbogbo mùmínì ní àgbáyé o kọ́lọ́n bá wa jẹ̀sán fún wọn kọ́lọ́n bá wa gbàdúrà wọn ọlọ́run ó sì tún ju orúkọ tiẹ̀ kú ọlọ́run sì tún ní gbàdúrà rẹ̀ mẹ́fà tọ́lọ́run sọ pé yóò jẹ ilé ayé ni. àlùkù bá tu wá sí náà ìlì mount ìyá tí ó wàá jẹ nígbà tí bá ń pọ̀ ká kú lọ́wọ́. yàmú tún zẹlí ìlà akulẹ̀ nìyẹn pẹrẹ ni ìyẹn lẹ́nu mi àkú tẹ̀ ní rẹ́bí rẹ̀ tẹ̀ tẹ̀ ní kódà ebi ní béèrè rẹ̀ mọ́ pé kí ló ń gá ti máa tọrọ kú fún rẹ̀ bó ṣe pé ń pọ̀ kákú lọ́wọ́ ni. yàmú tó jà wá nẹ́ni àsìkò lẹ́ni tẹ́bí ò mọ̀pá mi ìfẹ́ mọ owó oúnjẹ tó máa ṣe fún ẹbí ò náà ni kò ní yó. yàmú tó àti ṣáánẹ́ni àsìkò kú tó gbé ò gbẹ. wà láwọn ṣẹ́rí bàjẹ́ mi ìmá ìlì bá kódà kó mu omi búdò kan gbẹ. ògbẹ òun gbẹ náà ni. àlìhùkù bá tún fi lè kọbúri ìjìyà tí grave punishment yòdìkò ń lọ wò kọ́bùrì hí atẹ́tẹ́lì fún adílẹ̀ ìhí ọlọ́run wá fún sàárè mu débi pé egungun ọ̀tún á máa bọ́ sí tòsí tòsí á máa bọ́ sí tọ̀tún yẹn bí a ṣe máa ń fún aṣọ yẹn bẹ́ẹ̀ lọ́lọ́run á ṣe lọ́pọ̀ nínú sàárè yòkọ́dù ń lọ wàhálẹ̀ ìhì náà ra ń rá tẹ́jà múri ọlọ́run á tún wá pàṣẹ kí iná máa wọ ẹnu rẹ̀ báyìí kó sì tún máa gba abẹ́ jáde àtá tí fi dọjọ́ gbẹdàlì kíámọ̀ yorùsí ló ń lọ wò ilé ìsùnrùn báyìí ọlọ́run tún wá rán ejò sí ejò tí ó tún wá rán sí miaulaadili miniaulaadili nínú àwọn àrọmọdọ́mọ àkekèé ni ìwé ìjò ń lọlọ́run ó rántí tọ́lọ́run wa ni pé kó mọ jẹ́ ìka àjẹ́ láti ṣubúì àjẹ́ ti di zuri láti zuri àjẹ́ ti di asiri láti asiri àjẹ́ ti di magrib láti magrib àjẹ́ títí dé ìṣáì ìyẹn nu sáré nìyẹn ti máa máa bá ó ti jẹ táyé ó sì tún ti jẹ èyí tí ó mọ̀ bá nígbà tí ó bá fẹ́ kú èyí tí ó tún àmọ́ jẹ́nu sáré nìyẹn

wájú híhí ọlọ́run á tún ọlọ́run á máa ṣó ìbínú sí ojú ìbínú ọlọ́run ló ń mọ ní gbogbo ìgbà òun ò ní rí ìdùnnú ọlọ́run tó bá dijọ́ ìgbé dàlìkìyàmọ́ ẹ. yàmúrò ń lọ òbí ìlànà ìgbà tí ó bá yẹn gbà tó bá ṣe gbogbo iṣẹ́ rẹ̀ tó bá calculate gbogbo ẹ̀ papọ̀ inú iná náà ni ó padà wọ ọlọ́run á máa pàṣẹ fún pé kó máa wọnú náà lọ nínú ọ̀rọ̀ ọlọ́run tó tún wá sọ ní Al-Qur'an ni A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wọ̀lùwàzínú yawma izil haq òṣùwọ̀n òdodo lọ́lọ́run ó fi wọn iṣẹ́ oníkálukú tó bá dijọ́ ìgbèdàlì kìyàmọ̀ faman thaqulat mawazinuhu ẹni tí òṣùwọ̀n rẹ̀ iṣẹ́ rẹ̀ tó bá wá tẹ̀wọ̀n níjọ́hun fáwùlà ìkà òmùwìlì mùfúlẹ̀ wúrà àwọn ẹni bẹ́ẹ̀ lọ́ máa jìyà ọlọ́run tó bá dijọ́ ìgbèdàlì kìyàmọ̀ waman khaffat mawazinuhu ẹni tí òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ tó fọwùlà híkàlẹ́rìnà kásìrù àǹfọ̀sà rẹ níbẹ̀ ó ti ṣẹ̀mí rẹ lófò àti ní ayé àtijọ́ ìgbìdá kí wọ́n ti ṣẹ̀mí rẹ lófò bí màkànù bí àyà àti náà yẹzìlì mu pẹ̀lú pọ́n ṣàbòsí pẹ̀lú bọ́lọ̀ ń ṣe dá wọn tó ráwọn kan wà tán fọ́ lójú tọ́lẹ̀ tó ń ṣe tọ́lọ́hún àwọn kan ò lápá wọn ṣe tọ́lọ́hún kí wàá ní pé kí wọ́n fẹ́ fún lẹ́skíùs ah ah anti anti anti alfa afa ni ẹ wàláì wẹ̀ ara lé tẹ wà ń lé tẹ rí báyìí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run eh, barakallahu fíìkì barakallahu fíìkì ẹ rí ẹ̀kọ́ ńlá ni akọ́ láàárọ̀ yìí púpọ̀ hmm. wọ́n tó kì í kírun tó ti gbọ́ ní tí wọ́n sọ báyìí ẹlòmíín bẹ ìran àṣùbà lọ́pọ̀ àwọn àtọ́lọ́hún pọ̀ àṣùbà náà kan nǹkan fi ń bọ́jú náà ni láti dàṣùbà akásùbà torí pọ́ fẹ́ bọ́jú akásùbà lẹ́yìn àṣùbà báyìí gbogbo yìí tó kù kò kí mọ́ sọ ọgbọ́n tí wọ́n lọ́lọ́run ṣe fún ọ báyìí òtírí àti bẹ́ẹ̀ báyìí ẹlòmíì torí ọjà mo fẹ́ tẹ̀dé my twelve mo fẹ́ tẹ̀dé ọjà àárọ̀ mo fẹ́ bá ẹlòmíì àgbo mẹ́rin ló ti kú lé kò dúró kásùbà ń lé ó tún dọ́jà ọgbọ́gbọ́n kásùbà kò tún dùn kò tún ya mọ́sálásí kó kí ẹ̀yin ẹ̀rẹ́ kọ̀ọ̀kan kọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ bá ti lọ sáúdí rí ẹ̀yin tẹ́ ní maka tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá ń ra ọjà lọ́wọ́ báyìí tí wọ́n bá ń pèrún báyìí ẹ rí i pé lárúbáwá wọ́n kàn máa sọ wípé yálà yálà bá dà sọlá ká ẹ gbé millions dání wọn nílá inú mọ ẹ gbọ́ ká ẹ gbé billions of naira dání wa ṣọ́ọ̀bù one time tí wọ́n bá sọ pé Allahu Akbar Allahu Akbar tí wọ́n ti pèrún yóò sọ fún mi pé yálà bá dà sọlá bá dà sọlá bá dà sọlá yálà ají ají bá dà sọlá bá dà sọlá yóò ní ẹ máa lọ ó dẹ̀yìn irun sálùbáríkà wà wo owó wọn ṣé wọn ọ̀tá ni ṣáà lówó tó wọn ni ṣáà nífọ̀kànbalẹ̀ tó wọn ni ẹ wá wà wá tá a rò pa gbọ́n tá a rò pa gbọ́n láàárọ̀ àdúró kírun lé torí pé a fẹ́ sì dọ́jà lọ́sàn-án àkírun torí ká má bàa lùsì kọ́sítọ́mà ló gbogbo títí tó fi dalẹ́ ẹni tó bá dé lálẹ́ tó bá dé lálẹ́ gan-an oh, ó ti rẹ̀ mí jáde bá lóru yín mọ̀ kí yóò tún gbàgbé sùn lọ bá lóru kò tún ní jí ìtọ̀ ni ó jẹ́ lómìn ó tún tọ̀ tán báyìí dé ó tún ya lórí bẹ́ẹ̀dì nìyẹn ó tún sunu bọ́dà sùpà ó tún ti ń jí lọ ń tẹ́ dájí ìjọ kejì ẹlòmíì ìyẹn ni òjò ẹlòmíì ọmọ àkẹ́ kó kírun mọ́ tó o ti gbọ́ nísìn báyìí o ti gbọ́ ìyà tí ń bẹ fẹ́ni tí ò kírun kò sí yàtọ̀ láàrin kèfèrí àti mùsùlùmí ìrun yìí náà ni ìrun dẹni gbogbo ànábì ọlọ́run kí èmi máa ń sọ gbogbo ògbà pípé ìrun ni gbogbo ànábì ọlọ́run kí pátápátá kò sí ànábì ọlọ́run tí ò kírun gbogbo wọn pátá náà kírun alukurani jẹ́ oyé wa bẹ́ẹ̀ gbogbo wọn pátápátá náà kírun anabi isa aleyhi salatu wasalam tí jẹ́ jésù ó kírun anabi musa tí jẹ́ mose ó kírun anabi yusau tí jẹ́ joshua ó kírun anabi dawuda tí jẹ́ david ó kírun anabi suleiman tí jẹ́ solomon ó kírun àwọn áńgẹ́lì lọ́run gan wọ́n ń kírun yóò wá ní tàwọn èèyàn táwa ní kí ọ̀rọ̀ ọ̀run lẹ́gbọ́ yìí o ẹ olùfẹ́ wa ọ̀rọ̀ làlájà bá wa sọ yìí ẹ dákun ẹ já múrun ní kí kókó ọlọ́run dákun mọ́sàfihàn rọ̀ wá lọ́rùn o ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ó ti ṣe islam kò ṣe islam rí kò ṣe islam mọ́ ọlọ́run ní fi ṣàdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa o ó ti kírun rí kò kírun mọ́ ìtàn burúkú ni ọlọ́run mọ́jà rí panu ayé wa la hawla wala quwwata illa billahi ilà àlè ilà sí. ajá aisha o ṣeun gan adúpẹ́ pọ̀ ǹjẹ́ o ní bẹ́ẹ̀ facebook handle àbí ọ̀nà táwọn èèyàn lè gbà ríìchì ẹ lórí social media bí kíni. àti bẹ́ẹ̀ sọ̀lá bint tọ́làbà at bint tọ́làbà Ati facebook ati tiktok gbogbo ẹ̀ ṣá facebook bint tọ́làbà náà ni tiktok náà bint tọ́làbà náà ni instagram instagram bint tọ́làbà náà lẹ́tí gbọ́ yẹn bint tọ́làbà b i n t abi? Yes. t o l a b a l a b a bint tọ́làbà so bó ṣe jẹ́ nìyẹn o pé olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá nílé pé ẹni tí ẹni ilé kéwú tẹ̀fẹ́ káyọ̀ ọmọ ilé kéwú yín wọ́n fi àsìkò yìí náà kí bàbá wa alhaji wa abubakar isa ọ̀tẹ́ authentic wípé ẹ kú oríire ti ilé kéwú ńlá tọ́lọ́wọ́n ọba mi ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ fún yín àti mọ́sálásí ńlá kọ́lọ́n dákun pọ̀sà bá falùbáríkà sí ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah pẹ̀lú ògbó ọlọ́run ṣá allah ájì wa ọ̀tẹ́ náà à ń retí àwọn náà lórí ètò yìí pẹ̀lú ògbó ọlọ́run mo dàmọ́ pé pẹ̀lú ògbó ọlọ́run wọn á kàn sí wa láìpẹ́ torí pé àtijọ́ wà látọjọ́ tó ti pẹ́ <laughs> ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run ẹni ọlọ́run lálá ilá ilọ́lá bó tó fásitì kò yín náà mo tún wá fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tó ní ìníyé máa dúpẹ́ tọ́ra àwọn yẹn dúró tì wá púpọ̀ púpọ̀ yẹn tẹ́ ẹ dúró tì wá níbi ìyàwó ọmọ wa tá a ṣe kọjá nílùú Òṣogbo pàtàkì ju bàbá wa ìwòsàn rọrùn Alhaji Abdulwahid Adéoyè Tijani mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ wọ́n gbà wá lálejò náà ọ̀pọ̀ jù ọlọ́run sọ̀bà mi dúró tì yín ọlọ́run ní fi í sílẹ̀ ọlá nàbì lọ́dọ̀ ọlọ́ àti gbogbo yẹn tẹ́ ẹ